ní àwa kì yóò tún máa wí fún iṣẹ́ ọwọ́ wa pé ẹ̀yin ni Ọlọ́run wa. The image of twins that you carry at your back. Èrè òrìṣà tó ń gbé sẹ́yìn rẹ. And that you are worshiping wood. Tó o sì ń tẹríba fún òòyì. Worshiping stone. Tó ń tẹríba fún òòyì. Worshiping iron. Tó ń tẹríba fún irin. Since you abandon them. Ó ní wàá fi gbogbo rẹ̀ sílẹ̀. Is that image of the twin is that greater than the God of heaven who made heaven and earth? Ṣé èrè ìbejì sọ wá ga ju Ọlọ́run tó ṣẹ̀ olùṣẹ̀dá ayé àti ọ̀run. He says, because in thee the fatherless findeth mercy. Ó ní bẹ́ẹ̀ ni àwọn ọmọ tí aláìní bàbá yóò rí àánú rẹ̀. He says, if you come. Ó ní tó o bá wá. And you are coming. O sì ti dé. If you return. Tó o bá padà. And you are returning. O yí padà. I will heal their backsliding. Ó lé mi ó wo ìfàsẹ́yìn wọn sàn. Healing has come tonight. Ìwòsàn ti dé lálẹ́ yìí. Restoration has come tonight. Ìmúbọ̀sípò ti dé lálẹ́ yìí. Praise the Lord. hallelujah. I rejoice with you. Tonight everything will turn around. Where are you there? Let God see you there. I said, Ọlọ́run are you? wọ́n. That with all your heart, with all your soul, with everything that is within you, nothing will tie you down. That Satan will not tie you down. I am going to Jesus. I am going to the Lord lọ sọ́dọ̀ olúwa. I'm returning to the Lord. Mo yí padà sọ́dọ̀ olúwa. I'm repenting of my sin. Mo ronúpọ̀ àdẹ̀sẹ̀ mi. I cast away the idol. N ó ju òrìṣà lọ. I cast away the images. N ó sọ èrè rò. Tonight I return. Lálẹ́ n ó yí padà. Tonight I return. Lálẹ́ n ó yí padà. Number one. Àkọ́kọ́. The reason for horrible suffering. Ìdí tí a fi ń jìyà tó burú jù. Number two. Èkejì. The return of humble seekers. Ìpadàbọ̀ àǹtífì ìrẹ̀lẹ̀ wà lúwa. Number three. Ìkẹta. The reign of heavenly showers. Òjò ìbùkún àtọ̀run wá. The promise of rain is coming upon you now. Ìlérí ìbùkún òjò ń bọ̀ sórí ẹ báyìí. The power of the Lord is coming upon you now. Agbára Ọlọ́run bọ̀ sórí ẹ báyìí. You must come out of that dungeon. O gbọ́dọ̀ jáde nínú tí. Come out of that confinement. Kò jáde níbi àhámọ́. If the rain is falling. Tójò bá ń rọ̀. And you lock your door. Tó o tilẹ̀kùn And you close your windows. Tó o window ẹ. And you hide under the bed. Tó o wá sásábẹ́ bẹ́ẹ̀dì. The rain will come upon everybody. Òjò á pa ọ̀pọ̀lọpọ̀ The people that bring their their buckets out. Àwọn tó gbé garawa wọn síta. The people that bring their drums out. Àwọn tó gbé jálùgbó wọn síta. The people that say here is the rainy season. Àwọn tó ní àkókò òjòrè. And the rain is falling. Òjò wá rọ̀ báyìí. I want the rain. Mo fẹ́ òjò. I want refreshing from the rain. Mo fẹ́ ìtura I want restoration from the rain. I want cleansing from the rain. I want righteousness from the rain. Showers of blessing. Coming from heaven. I want the shower to come upon me. Mo The rain is falling. Bí Tonight, showers. Tonight I say showers. Mo ní lálẹ́ yìí òjò. Showers of forgiveness. Òjò ìdáríjì. Showers of salvation. Òjò ìgbàlà. Showers of healing. Òjò ìwòsàn. Showers of recovery. Òjò ìmúbọ̀sí. Showers of deliverance. Òjò ìdáǹde. Showers of liberation. Òjò ìtúsílẹ̀. Showers of restoration. Òjò ìmúbọ̀sípò. Showers of refreshing. Òjò ìtura. Showers of freedom tonight. Òjò òmìnira lálẹ́. Showers of liberty. Òjò ìtúsílẹ̀. The showers of his power. Òjò agbára rẹ̀. The showers of victory. The showers of miracle. Òjò Of signs and wonders. And the promise is here. And the promise is for you. And your wife. And to your husband. and ọkọ your children as many as will respond to the call of the Lord today. àti Hey, look at chapter two here. Wo orí kejì. Hosea chapter two. Hosea orí kejì. The rain of heavenly showers. Òjò ìbùkún àtọ̀run In Hosea chapter two. Hosea orí kejì. Here I'm reading from verse fifteen. Ní ẹsẹ̀ ìkẹẹ̀dógún ni wọ́n kà. It says. I will give her her vineyards. Ó ní èmi ó sì fún ní ọgbà àjàrà. All the vineyards you have lost. Gbogbo ọjà ọgbà àjàrà tó ti pàdánù. All the prosperity you have lost. Gbogbo àsìkò tó ti pàdánù. Tonight is your night. Alẹ́ ìlàlẹ́ tiẹ̀. The Lord will bring restoration in your life in Jesus' name. Olúwa yóò ṣe ìdápadà ìmúbọ̀sípò sínú ayé rẹ lálẹ́ lórúkọ Jésù. Look at chapter six verse one. Orí kẹfà ẹsẹ̀ kìíní. Come and let us return unto the Lord. Ó ní ẹ wá ẹ kí a yí padà sí Olúwa. For he has turned and he will heal us. Nítorí ó ti fà wá ya, òun ó sì mú wa lára dá. Somebody is getting healed there tonight. Ẹnìkan ń gba ìwòsàn lálẹ́ yìí. Somebody is going to be delivered there tonight. Ẹnìkan yóò gba ìdáǹdè lálẹ́ yìí. The power of Satan will be broken out of your life. Agbára Sátánì là ń nínú ayé rẹ. And he will heal us. He has meeting and he will he will bind us up. Òun ó mú wa lára dá, ó ti lù wá, yóò sì tún tún wá jí. After two days, he will revive us. Lẹ́yìn ijọ́ méjì yóò tún wá jí. In the third day, he will raise us Ní ijọ́ kẹta yóò jí wa dìde. And we shall live in his sight. Àwa ó sì wà láàyè níwájú rẹ̀. That dream of death will be cancelled. Àlàkù yẹn a ó fagilé. Premature death will be cancelled. Ikú àìtọ́jọ́ a ó fagilé. Then shall we know. Nígbà náà ni àwa mọ̀. If we follow if we follow on to know the Lord. Bí a bá tẹra mọ́ àti mọ Olúwa. His going forth is prepared. Àti pé ìjáde rẹ̀ rí sí òwúrọ̀. As a morning. And he shall come unto us. Òun ó sì tọ̀ wá wá. As the rain. Bí òjò. As the rain. Bí òjò. And the latter and the former rain upon the earth. Bí àrọ̀kúrò àti àkọ́rọ̀ òjò sórí ilẹ̀. Tonight rain the rain is going to fall. Lálẹ́ yìí òjò òjò yóò rọ̀. In that place miracle. Níbẹ̀ yẹn iṣẹ́ ìyanu. Over here miracle. Ní bíbá ìyanu. Over there miracle. Níbẹ̀ yẹn ìyanu. Over there miracle. Níbẹ̀ ẹyẹ ìyanu. Ah, ah look at that Look at miracles. Over there, miracle. Níbí iṣẹ́ And those who are outside. Get ready, it is coming. I said get ready, it is coming. Upon the high, upon the low. Upon the men and upon the women. But he tells us. Ṣùgbọ́n to yourself in righteousness. And reap in mercy. Break up your fallow ground. For it is time to see the the Lord. It is time to seek the Lord. Till he comes. Títí He's coming upon you tonight. Till he comes. The Savior is coming to you tonight. The healer is coming to you tonight. The deliverer is coming to you tonight. Till he comes. And rain righteousness upon us. Somebody is ready. I said somebody there is ready. I said somebody there is ready. ready for the rain. ready for the showers. ready for salvation. ready for repentance. say I am ready. ó ní mo I am ready. ìwọ dà mo I am ready. ìwọ dà mo for miracle I am ready. fún iṣẹ́ for deliverance I am ready. fún ìdáǹdè for power I am ready. fún agbára mo múra tán. for receiving. ó ń da. let's bow down eyes closed. ẹ tẹ́ ní tonight's Tonight is a special night. Tonight is a glorious night. Tonight is a night when God will open the heavens. And the rains are going to fall tonight. The rain is going to fall tonight. Forgiveness is coming your way. Restoration is coming your way. Salvation is coming your way. And if you are saying tonight, I repent. If you are saying tonight, I return. Tonight I want to take Jesus as my savior. I want forgiveness tonight. I want salvation tonight. I want restoration tonight. I want freedom tonight. I want to be a child of God tonight. I come out of darkness. I come out of my sin. Tonight tonight. Lord I come. Lord I come. Olúwa Lord I come. Olúwa That's you there, you raise up your hand. Tó bá wà ń mo fẹ́ kó o náwó rẹ. Let God see you there. Jẹ́ kọ́lọ́run orí ọ. I come, where are you? Mo ń bọ̀ ilé rẹ. I come to Jesus, where are you? Mo ń bọ̀ àsọdọ̀ Jésù Outside, where are you? Níta ẹ̀yin dà. Inside, where are you? Nínú ilé ẹ̀yin dà. If you're coming. if you are returning from the wilderness, if you are returning from your sin, if you are turning away from every evil that has brought suffering in your life, and you say, Lord, I come. Lord, I come. Wherever you are, you raise up that hand properly. If you are raising up the hand, you will stand up. You are standing up, standing up for Jesus. And without any shame, you're saying, Lord, I come. You're saying, Lord, I come. Lord, I come. come. Olúwamọdé. sickness must come to an end. The suffering must come to an end. The tears must come to an end. Lord I come. I will stand up wherever you are. On my left on my right. In my front and outside. You say Lord I come. Ó If you standing up. Tó o bá dìde I come. I come. I come. Come out from there. Come out in front of me right here. mi come out right in front here. máa jáde you take your bible you take everything you've got there. dání. you're coming out of darkness. òkùnkùn. you're coming out of your sin. rẹ. you're coming out of that evil sin. òun jáde kó nú ìtàn from this hall, come. From this hall, come. From the front there, come. From outside, come. Anywhere you are, you are hearing my voice right now. The Lord is saying, the rain of forgiveness is about to fall. The rain of salvation is about to fall. You say, Lord Jesus, I come. Lord Jesus, I come. Lord Jesus, I come. Where are you? Where are you? Where are you? you with all your heart and with all your soul and with all your mind. You're saying, Lord, I come. I come out of that line. I come out of that deception. I come out of that forward line. I come out of internet stealing. I come out of immorality. I come out of the shrine. I come out of the juju. I come out of idolatry. I come out of every walk of darkness. Lord I come. Olúwa mo dé. Lord I come. Olúwa mo dé. Lord I come. Olúwa Lord I come. Olúwa mo coming is waiting for you. Come out of that wilderness. You come out of that sin. You come out of that evil. I return. I return. Kò padà. I you a humble seeker. There's no pride. You're telling the Lord. I am a sinner. I want Jesus to save me. Mo fẹ́ crooked man. I want the Lord to straighten me out. I'm a corrupt woman. I want the Lord to cleanse me. Close your eyes as you are standing here and you pray. díjú rẹ bó ṣe dìde dúró mẹ́yẹ kó you are telling the lord. I come for mercy. I come for grace. I come for forgiveness. I come for a change of life. I come for your restoration. mo fẹ́ why don't you come. kí ló dé when you are ashamed why you are ashamed. You are not ashamed to follow Satan. O tijú láti tẹ̀lé Sátánì. Why you are ashamed to follow Christ. You are not ashamed to go into darkness. O tijú láti lọ sínú òkùnkùn. Why you ashamed to come to the light. You are not ashamed to leave the church. O tijú láti fi sọ́ọ̀sì sílẹ̀. Why you ashamed to come back to the Lord. Èsè tójú ti ọ láti padà Come back. The Lord is waiting for you. Lord I come. Lord I come. And the Lord will receive you in Jesus. Jesus' name. Olúwa yóò sì tẹ̀wọ́ gbà lórúkọ Jésù. He will forgive your sin. Á dárí ẹ̀ṣẹ̀ rẹ jì. If you want that forgiveness, you want that salvation, and you are returning from that wilderness of sin, You raise up your hand now as you're standing here. You're saying, I surrender. I surrender my life to Christ. I surrender. I surrender my will to Christ. I surrender. I surrender my destiny to the hands of Christ fún Jésù. I'm going to pray with you. So you will say this after me. When we finish in English. Then you pray after our Yoruba minister. Let's pray together. Say this after me. Almighty God, I thank you today. I see the reason for my suffering. My sin brought my suffering. But Lord, today, I repent. I renounce every work of darkness. I return to my Savior. I believe that Jesus died for me on the cross of Calvary. Lord, I return to you. I will not go back. I will not go back to my sins. I will not go back to Satan. I will not go back to the shrine. I will ever remain with the Lord. I come for grace. I come for mercy. Lord, forgive me. Lord, save me. Write my name in the book of life. Count me as one of your children. I believe that you rose again from the dead so as to justify me. I believe I am saved. I believe I am forgiven. I believe I'm now a child of God. Confirm it in my heart, Lord. In Jesus' name we pray. Àwa elédè Yorùbá ẹ máa wí tẹ̀lé mi. Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ rẹ torí pé o fi àṣírí wàhálà mi hàn mí. Mo ti rí pé èmi ni mo fà nítorí ẹ̀ṣẹ̀ mi torí náà lónìí ọlọ́run mo jáde kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ mi kúrò nínú ìbọ̀rìṣà kúrò lọ́dún èṣù mo wá sọ́dọ̀ olùgbàlà fún ìdáríjì fún àánú fún orí ọ̀fẹ́ olúwa mo dá májẹ̀mú pẹ̀lú rẹ pé látòní lọ n ò ní padà sínú ẹ̀ṣẹ̀ mọ́. mo dágbére fún èṣù mo dágbére fún òrìṣà mo dágbére fún ayé mo ṣe ìpinnu lónìí láti máa tọ̀ ẹ́ lẹ́yìn mo mọ̀ pé ó jíǹde láti dá mi láre olúwa pa ẹ̀ṣẹ̀ mi rẹ́ mo ń ṣèlérí mi ò ní padà sínú rẹ̀ mọ́ mo gbàgbọ́ pé o ti gbọ́ o sì ti dáríjì mi fi ẹ̀rí ìsinmi lọ́kàn o ti dáríjì mí ẹ ṣé torí pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù ni mo gbàdúrà. And everybody say amen. Gbogbo ènìyàn wípé àmín keep up that hand. child. gbọ́dọ̀ wọ́n yín Father in the name of Jesus. Bàbá We thank you for your love. A We thank you for your mercy. A We thank you for your grace. That whosoever will come to you. You will not cast away. Thank you for receiving these people. Thank you for forgiving them. Thank you for saving them. Let your spirit bear witness in their hearts jẹ́ kí ẹ̀mí yín bá ọkàn wọn jẹ́rìí. they are now children of God. pé báyìí wọ́n ti dọmọ Ọlọ́run. confirm me, o Lord. ẹ fẹsẹ̀ rẹ̀ mọ́ Olúwa. thank you because I know you have answered. ẹ ṣe torí pé mo nǹkan ti dáhùn. in Jesus name I pray. ní orúkọ Jésù ni a gbàdúrà. God bless you. Olúwa yóò bùkún fún yín. Our counselors are there. Àwọn agbaninímọ̀ràn wà wà láàrin. They give you the slips of paper to fill. Wọ́n fún yín ní ìwé kan láti fọwọ́ sí. And then when you fill that you go back to sit down after you have filled that paper. Ìwé náà tó bá ti dà lọ́wọ́ wọn sí àkọsílẹ̀ rẹ̀ tó bá ti ṣe àkọsílẹ̀ rẹ̀ tẹ̀ wá wá lọ jókòó. Then you'll be waiting for the time of miracle. Ẹ wà máa dúró di àkókò sẹ́yìn. And all of our brethren were still waiting. Gbogbo ẹ̀yin tẹ̀sí wà lórí ìjókòó. Nobody is going to go back home today empty handed. Kò sẹ́ni tí ó lọ sílé lọ́wọ́ òfo lálẹ́ yìí o. Let me hear a great Badagry. Amen. Ẹ jẹ́ kí n gbọ́ àmì Badagry ńlá. Give us a little time. We'll soon finish this section now and then I'll come back. And today, a rain of miracle showers of blessing. Ẹ fún wa ní àkókò díẹ̀ láti fi yanjú eléyìí tá à ń ṣe lọ́wọ́ yìí. Bàbá wa nínú Olúwa yóò tó padà wá, yóò gbàdúrà fún wa, òjò iṣẹ́ ìyanu yóò sì rọ̀. Praise the Lord. Hallelujah. Bí o kò kọ́ mi yòówù ẹsẹ̀ praise the Lord. Ìwọ tó retí iṣẹ́ ìyanu kí hallelujah. It's rain of miracle going to fall now. Òjò iṣẹ́ ìyanu fẹ́ rọ̀ báyìí. Shower showers of miracle. Òjò iṣẹ́ ìyanu lọ́pọ̀lọpọ̀. And it's coming upon you there. Yóò sì bà lórí rẹ.